وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله ọba tí ó ṣe ìjókòó tòní náà nírọ̀rùn ọba náà ni adá ọpẹ́ fún abẹ pẹ̀lú títóbi rẹ̀ kí ó yọ́nú sí ìjókòó náà fún wa bákan náà atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀ Muhammad kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá ó bá àwọn ìyàwó rẹ̀ àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀háábà lápapọ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn. ní ìní bí idhnillahi ta'ala a tún máa tẹ̀síwájú lórí àlàyé tá à ń ṣe fúnra lọ nínú tírà Bulughul Maram báàbù tí a wà náà ní al-fara'id ní ṣe pẹ̀lú ogún pínpín àti ṣàlàyé àwọn ogun tí ó níye táwọn sí alifuru àti ṣàlàyé wọn bákan náà àti ṣàlàyé àtàṣìb àwọn ogun tí ò ní iye kan pàtó kò ní iye kan pàtó ni pé tọ́ba kú tàtọ̀ ìfitọ́lọ́mọba ló já sí náà lẹ́nu yìí ó jẹ́ ṣùgbọ́n ogun tó níye láti pinlẹ̀ láti mọ̀ pé tẹni báyìí bá wà nù ogún tán báyìí bá wà pẹ̀lú iye báyìí ni ó jẹ. bákan náà ṣàlàyé alhaji báyẹn ṣe máa ń kọjúra ẹni ajẹ́kọ̀ọ́yẹ apẹ́ ní kàtígórì méjì ló wà hajjibu nọ̀sọ́nù wà yẹ pé yóò kọ́ni yóò dín iye tí ó jẹ kù lápẹjọwe tí èèyàn bá kú tí ó bá ní ọmọ láyé àmọ́ ó kọ díyàwó ẹ̀ tí ò bá lọ́mọ ìdíyàwó jẹ tẹ́lẹ̀ ní one over four ṣùgbọ́n tó bá ti lọ́mọ wọ́n á dín tí ó jẹ wọ́n ti kù wọ́n kọ́ fa rẹ̀ tí ó ti jẹ́ pé one over eight nìyẹn là ń pè ní hajibu nọ́ksọ́ọ̀nù bákan náà tí òkú bá kú tó bá lọ́mọ láyé tó sì fọkọ́ lẹ̀ àwọn ọmọ yòó ń jẹ́ kọ́kọ́ lè gba áàfù mọ́ kí náà ọ̀nà bá fọ́ ó dínkù àbí ó dínkù ó yẹn náà ń pè yẹn ní hajibu anọ́sọ́ọ̀nù náà ìran kejì náà hajibu làwọn sí hajibu yẹ pé wọ́n kọ́ níjó àpèjúwe òlẹ́ni tó kú tó fi bàbá bàbá lẹ̀ àti bàbá nígbà tí bàbá ti wà bàbá bàbá ò ní jẹ kankan mọ́ ìyẹn pé ní hajibu hẹrìmánì àwọn sọ fún wa pé ní àwọn kan wà tó yẹ pé hajibu hẹrìmánì ò lè ṣẹlẹ̀ sáwọn rárá nùsọ́ọ̀nù lè ṣẹlẹ̀ tí ó dín iye tó jẹ kùn tó ipá àwọn kan wà ìgbọ́n kọ́yìn ó kọ́ fáwọn tán ẹ̀ ní jẹ mọ́ rárá kò sí fáwọn sábà ti wà nù ogún ń wò jẹ ni sani àti sani ọkọ àti ìyàwó kò sẹ́nìkan tá a rí inú ogún pé nítorí tá a ti rí lágbájá o lọ́kọ ìyàwó òfin ní jẹmọ́ àbí nítorí tá a ti rí lágbájá ní ìyàwó tọkọ rẹ̀ kó òfin jẹmọ́ kò sí. ogun wọn di dínkù nígbà táwọn ọmọ bá wà. bákan náà ọmọ tó kú bí gàngàngàn tí èso ọmọ ọmọ lọ́kùnrin àtọmọ tó kú bí ní obìnrin kò sẹ́ni tó lè tó lè di wọn láì ní jogún. ẹ̀kẹta ni ìyá àti ìyá àti bàbá kò sí tó lè kọ̀ dí àwọn náà láti má jẹ jẹ ogún. bákan la ṣàlàyé báwọn èèyàn ṣe lè kọ̀ wọn àbí àyíwá lápèjúwe ọmọ wọ́n kọ́ di kíni ọmọ ọmọ ọmọ àbọ́mọ ọmọ wọ́n kọ́ di àwọn ọmọ ẹ̀yẹ́ òkú lọ́kùnrin àbí lóbìnrin láti di kíni àti jogún pàápàá jùlọ tó yẹ pé àwọn ọmọ òkú ọmọ ọkùnrin ni wọ́n. bákan náà tábà rọmọ yọ wọn bàbá pàápàá jùlọ kójọkùnrin yóò kọ́ di gbogbo wọn ta ni àwọn ọmọ bàbá ṣàlàyé ipò tí a ṣe fúnra wa ń jọ wò àwa gbé àwọn ẹ̀ṣẹ̀ kan fúnra wa àbí ta ní ká ṣe wá sóyá ká tó lọ kí a ṣe àlàyé lórí àwọn ẹṣẹ náà ṣé ń kálukú wa tó mú wa náà ẹ ti wa ẹ̀yà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ a ní èèyàn kú ẹ ló filẹ̀ ó fi ìyàwó lẹ̀. ó tún fi bàbá náà lẹ̀ àti ìyá àbí náà àti ìyá ìyá àti àwọn ọmọ ìyá mẹ́ta sẹ́jọ́kùnrin ó fi ìyàwó lẹ̀ pẹ̀lú bàbá àti ìyá àti ìyá àyá àti ọmọ ìyá mẹ́ta tí wọ́n jọkùnrin àkọ́kọ́ nínú máa ṣẹlẹ̀ ń bì ṣé ǹjẹ́ a rí hajjbù àbáàrí ẹni tá a kọ́ dí ìgbà tó ẹ bá ti wà owó ò ní jẹ́. ari àbáàrí ta ló ṣẹlẹ̀ sí ẹ́ ó ṣẹlẹ̀ sí ìyá ìyá ta ló kọ́ ìyá nígbà tí ìyá ti ìyá ìyá ní jẹ irú hajibo là ń yẹn ni ìjà tó mi parí hajibo mi. ààrẹ tó tún kọdíra wọn ẹni tó kọdí tí ò ní jogún nínú ogun ìsáárí mi ààrẹ ẹ wò dáadáa o. Now? hajibu hermanu mi tó ṣẹlẹ̀ nígbà tí bàbá ti wà àwọn ọmọ ìyá òkú ò lè jẹ́ kí ni máa lè jogún àyẹ́pẹ́ ní ogún kú fáwọn mélòó báyìí àwọn mẹ́ta ìyàwó bàbá àti ìyá bóò ní wọ́n ṣe wá jẹ kí níyàwó jẹ nígbà tí ò ti sí ọmọ one over four àbí kí ni bàbá ó jẹ kí ni bàbá ó jẹ àkan ní one over three àkọ́rú ẹ̀ kí bàbá òkú jẹ Kini over kini yauje, kí ni àbó jẹ kí ni aya jẹ ìyàwó jẹ one over three kí ni wa jẹ àyà òfin tó wà nú ogun ni pé ńgbà tó kú ò ti bímọ tí bàbá rẹ̀ ti wà láyé tó kù bá ti lọ́mọ tí ò lọ́mọ ọmọ tí bàbá wà láyé kí ni bàbá ó jẹ mẹ́rin tààsíìbù ni ó jẹ ogún tí ò ní tí ò níye ẹ̀kọ́ nítòsẹ́kù kílákọ́ lèmi ní àrí. bàbá fẹ́ ṣe wọnú èèlò láàpin ogún yìí sí àápin sí twelve. Naam. tọ́wọ́ pé ní twelve kí ni ìyàwó gbà ìyàwó gba three àbí kí ni ọkọ gbà ìyàwó máa gba four ọkọ máa gba ok afọn ìyá máa gba four ìyá máa gba three ó seven tẹ́ bá ronú sí mọ́sálàyé dáadáa àti ṣàlàyé ẹ̀ kọjá tó jẹ́ kan nínú àwọn táǹpẹ̀ ní. matalatul umuriyatain sani to de ogun ni pé ọkùnrin àti obìnrin bá jọ wà nípò kan náà ìyá àti bàbá lápèjúwe ẹ̀gbọ́n tàbúrò ọmọ ìyá lọ́kùnrin ọmọ ìyá lóbìnrin ẹ̀gbọ́n tàbúrò ọmọ òkú lóbìnrin ìyá àti bàbá ipò kan làwọn yẹn wà tó bá wà ń kó kan náà ìpìlẹ̀ ní kí tọkùnrin kó bá wá rí wọ́n tá bá wo bí èlò ní ó ṣẹ́kù five five yìí ò tí ì bọ́ sí abẹ́ òfin tá a fílẹ̀ yìí kàn déédéé kò ṣe kí ni kò jẹ́ lóko rẹ̀ méjì a nígbà tí ìyàwó tó ń jẹ́ alàgàtà bá kú láàrin wọn tó mú three tẹ̀ mélòó ló kúnlẹ̀ nine àtẹ̀wá tó pín láàrin ìyá àti bàbá bàbá pín nine láàrin ìyá àti bàbá yìí ló ní ìyá òmù one over three àbí yóò kù sí èlò three mélòó ni wàá ṣẹ́kù bàbá wa mọ́ six àìpé ìyá jẹ sólùsù ṣùgbọ́n kí láǹkó lu sólùsù yẹn sólùsù lè bá kí àṣàlàyé ẹ̀ fún wa ń gbà yẹn ẹ bá ẹ bá kọ́ wọn bí wàá kú láàrin ìyá àti bàbá so nine ìyá wa jẹ one third nínú one third nine three. No no ẹni kan tó wájú ẹ̀ náà tírì nípa àyẹ̀sùgbọ́n tírì nínú náà ìní òkú sí nínú twelve mọ́. àná òkè mọ́sálà yẹn yé àbí nínú àtà aṣẹ́wáta ló ṣe bẹ́yẹn kò sí ẹ ṣe àbúṣùmọ̀ ẹ ẹ mi ò gbà á. number one nìyẹn number two mélòó gbogbo ẹ̀ mẹ́rin number two èèyàn kó fi ìyàwó lẹ̀ bákan náà ọmọ ọkùnrin àti ọmọ ọmọ ọkùnrin mẹ́ta pẹ̀lú pẹ̀lú ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin ó ti tán ó wá fi tírí mílíọ̀n lẹ̀ ẹ́ five hundred thousand ok afọ́n ni. àkọ́kọ́ ká tó pín ogún yìí ṣé hajjubu ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àbí tí mo lè ṣẹlẹ̀ àbú ẹ̀yin náà ni <laughs> naam tí mo lè ṣẹlẹ̀. ayọ̀ arí ọmọ direct ọmọ tó tún ajọ́kùnrin atúnrọ́ ọmọ ọmọ tó ọmọ tó jẹ ọmọ ó ti gbá àwọn ọmọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn dànù kódà kan pọ̀ ìwọ ni kó wàá dànù kódà kan fifteen ọmọ òkú ẹyọ kan ó gbá gbogbo ọmọ náà sátúrí hajjibu mi hajjibu mi àbáàrí na mi ko so náà àbáwọn ẹ broda àwọn ọmọ òkú tí ọmọ òkú tó fi gbá ọmọ ọmọ tó fi gbá sẹ́gbẹ̀ẹ́ ọmọ ya ọmọ yẹn tún jìnnà àìpé ogún kù láàrin àwọn sátórí hajjibu lára tí wọ́n náà kí ni hajjibu tí wọ́n hajjibu nìkan ló ṣẹlẹ̀ sí ìyàwó torí pé ọmọ ti wà ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn tó ẹgbẹ́ pátápátá ní tí ó jẹ́ ṣe kíni ó dìkò kẹ́mi sọ síwájú pé ní kò sí tó lè gbá ìyàwó sẹ́gbẹ́ tí ò ní fi jẹ rárá lórí àdínkù náà bó ológun yóò ṣe wá wáyé kí ni ìyàwó jẹ one over eight kí ni ọmọkùnrin kan tó kó jẹ àtọ́kọ́ ogún ọmọkùnrin ò ní kíni kò níye tàṣíbù lọmọkùnrin máa ń jẹ àti ọmọ ìyá lọkùnrin ọmọ ìyá ọmọ bàbá àbọ̀mọ bàbá lọkùnrin tàṣíbù làwọn máa ń jẹ. ani ayọ̀ ayẹ́pẹ́ yóò kó yóò kù àlùbákí èlò wa ni gbogbo yóò jẹ́ five hundred thousand yìí ló la pè sí ọ̀nà mẹ́jọ náà ní mẹ́jọ náà ní pínlẹ̀ ó yẹ kakulétì ẹ̀. sixty two thousand five hundred ó yẹ fún ìyá ní sixty two thousand five hundred ẹ̀rọ ọmọkùnrin kan tó sẹ́kù kí náà ó kó alibaki hello four hundred and thirty seven thousand. 500. hundred ta ló ṣe báwọn ẹ alhamdulilah èèyàn méjì ádámù ńkọ́ ẹ ẹ pélé yìí rọrùn níta ṣe ń bí ta ni òye kó sọ ẹ̀jú rí di ẹ pàtì àparí méjì bẹ́ẹ̀ okùn méjì àbí ẹlẹ́ẹ̀kẹta òkúkú ó fi ọmọ ọmọ obìnrin mẹ́ta lẹ̀ bànátù alìbùnú tá a bá ń sọ pé ní ọmọ ọmọ obìnrin tí bàbá wọn jẹ́ ọmọ òkun ni o kìí ṣe ilé ìyá yẹn ọmọ ọmọ òní lọ jogún nílé ilé ìyá rẹ̀ bákan náà ó fi àwọn ọmọ ìyá mẹ́ta lẹ̀ lójọ́kùnrin ọmọ ìyá ọmọ bàbá bákan náà ó fi ọmọ ìyá lóbìnrin ẹyọ kan lẹ̀ ó wá fi ọmọ bàbá ọkùnrin sẹ́pìn broda bàbá ló pa ń pọ̀ òun náà ẹyọ kan ó fi ọmọ obìnrin ọmọ ọmọ obìnrin mẹ́ta lẹ̀ bọ̀dá mẹ́ta àbí àti kí ni bọ̀dá méjì tẹ́jọ́ ọmọ ìyá bàbá àti àǹtí kan ọmọ ìyá lóbìnrin kan tẹ́jọ́ ọmọ ìyá bàbá wọ́n á fi ọmọ bàbá kan lẹ̀. báwo la ṣe yanjú eléyìí àkọ́kọ́ ẹja ò pé ṣé hajibu wa ń bẹ hajibu wa ń bẹ àbí ò ẹ sọ̀rọ̀. Abu yaafir ko iseem fani hajj bu sí bí ẹ̀yin náà ni ìyẹn pé ọmọ bàbá ọmọ bàbá ò ní jogún àwọn owó ní hajjaba rẹ̀. àwọn ọmọ ìyá ọmọ ọmọ bàbá àǹtí ńkọ́ ọ̀tí àwọn tó kù yìí ni wọ́n jogún bó náà ṣe wáá pín ogún yìí náà bó náà ṣe pín ogún yìí Abu Abdullah kí ni ọmọ ìyá mẹ́ta ó jẹ àbí àwọn ọmọ ọmọ lóbìnrin mẹ́ta kí ni àwọn ó jẹ. tó bá two thirds nítorí kí náà fi jẹ two thirds àwọn ọmọ obìnrin nìkan nítorí kí náà fi jẹ two thirds torí pé ní ẹ́ wọ́n jẹ ọ̀kan lọ bákan náà kò sí ọkùnrin pẹ̀lú wọn two thirds. kíni àbọ̀dá ó jẹ kíni àǹtí ó jẹ àtàbọ̀dá kí làwọn ó jẹ àní kí ni wọn ó jẹ táwọn ó jogún mi àwọn ó jẹ àlùbáàkì nítòsẹ́kù ẹ̀kọ́ ọmọkùnrin tí wọ́n ọkùnrin ò níye tó bá jọmọ ìyá ọmọ ẹ̀yà wọn àbá ìgbà tó obìnrin ti wá wà pẹ̀lú wọn tọ́jọ́ wà ní ipò kan náà orogún obìnrin yẹn náà nílé kíni kò níye mọ́ ayẹ́kẹ́ àlàáfọ́bátú bìlìgẹ́ẹ̀lì là ń pẹ́lẹ́ náà ẹni láti ogún yìí ti báyìí ẹ́ tírì náà lápẹ́ sí àwọn ọmọ ọmọ táwọn pọ̀ mélòó làwọn mú ẹ́ wọ́n mọ̀ tù. wọ́n mọ̀ tù. ok three million ẹ bẹ́ẹ̀ pàbí. àwọn ìyókù mélòó làwọn mú wọ́n mú wà àwọn mélòó nìyẹn àwọn ẹ̀rẹ́ pé nǹkan ẹyọ kan bóun náà ṣe pin àwọn eléyìí náà àwọn mẹ́ta wọ́n fẹ́ pin nǹkan méjì pé ká gbéra wọnú díẹ̀ sí i torí pé inú ogún wọn àní sọ pé ẹ máa gé e wọ́n á ṣe débi kí n kálukú ní nọ́mbà ayé tí ó lè kíni tí ó gbà tọ́ba ti léyìn sí ẹ̀yìn méjì fẹ́ pin nǹkan mẹ́ẹ́ mẹ́ta mẹ́ta fẹ́ pè kẹ́mi kò sí pẹ́ àbí mẹ́ta àti méjì ó ṣe kí ni ó takora wọn mẹ́ta àti méjì ayé pé ní àámú nǹka àwọn tó fẹ́ pè nǹkan yẹn mélòó ni wọ́n mẹ́ta àámú pa wọ́n bá wọn. àwọn mélòó làwọn eléyìí àwọn márùn torí pé tó bá ti di pé ọkùnrin àtòbìnrin wà ń kò kan náà lọ́jọ́ ọmọ ìyá ọkùnrin ó gbàdọ́ bu tòbìnrin ẹ̀ka ọkùnrin yẹn ti márùn ẹ̀ka obìnrin kẹyọ kan ọkùnrin méjì yẹn kí làwọn ó jẹ mẹ́rin obìnrin ọ̀kan obìnrin márùn àwọn márùn náà fẹ́ pín nǹkan ẹyọ kan tó lè lọ ìgbà tí òfin lọ yẹn ẹ mú nǹka wọn kí ló wọn márùn ẹ wà fi márùn tàwọn tí lọ ó lè fifteen ẹ fifteen ó forty five ó yẹ gbé sí forty five ẹ rí i pé yóò wà ayẹ by forty náà ayọ̀ èlò ni ó yá calculator sixty six thousand ayọ̀ àwọn eléyìí wà gba àwọn mélòó ni wọ́n mélòó la pè wọ́n tẹ́lẹ̀ àwọn tòkè mélòó ni wọ́n ayọ̀ mẹ́ta times mẹ́ta ló ń ká wọn àbí mẹ́ta nìpínlẹ̀ ẹ̀ times three. Hmm? Èyí ló máa jẹ́? No. Ló máa jẹ́? Kò lọ bẹ́ẹ̀ yẹn àwọn mẹ́ta ni wọ́n àbí ayọ̀ atáyìntì kí ní ẹ̀ pẹ̀lú kí ni pẹ̀lú fifteen atáyìntì àwọn náà pẹ̀lú fifteen forty five. Oye times ẹ̀fẹ̀. Ayọ̀ are two times fifteen ẹgbẹ́ tù ní wọ́n tẹ́lẹ̀ pẹ̀lú fifteen tá a padà fi táyẹ̀nsì ìpìlẹ̀ one forty five yẹn two times fifteen is equal to thirty yíyá six hundred and six sixty six thousand àbí. ẹ̀rì ló fún wa ẹ̀hẹ́n wọ́n ló fún wa ní one million. أيوة tẹ́bá pin láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mélòó ni ó máa lọ́ngbà yẹn pẹ̀lú nọ́mbà. ibẹ̀ kakọ́ ṣe o ní pé a ní gbogbo ẹjẹ́ forty five àbí àwọn tó gba tutọ́ di forty five ntẹ́ ká ṣe nìyẹn èèlò ni tutọ́ di forty five èèlò ni ó jẹ́ thirty àwọn mélòó ni wọ́n àwọn méjì àìpẹ́ nìkan kó mú sí àwọn mẹ́ta ẹnìkan kó mú mẹ́wàá mẹ́wàá eléyìí sí ẹ̀hẹ́n times ten nkálukó mú ayọ̀ times ten ó yá afá Abdulrasaq. sixty six thousand ayọ̀ sixty six thousand. times ten six thousand ní ti ọmọbìnrin kọ̀ọ̀kan wa jẹ́ ó yá mẹ́ta bẹ́ẹ̀. tí ẹnìkan ni ó yá ẹkọ tẹnìkejì náà kó jẹ́ náà mẹ́ta. ẹ̀yà ìtò máa jẹ́ pin ti àwọn talilé àwọn ti tutọ́ dùn àwọn ilé mélòó làwọn márùn àbí a bá fi divide ẹ̀ lọ́nà 15 kọ́. márùn làwọn ọfọn márùn tí wọ́n times three times fifteen báyà kò tí fẹ́ dàrú àbí táwọn ọmọbìnrin ti yanjú báyìí àyà á nínú forty sí agbára sọ̀rọ̀ ẹ́ àwọn mútu tọ́ọ̀dì ń bẹ àbí àwọn mútu tọ́ọ̀dì gbàtà mútu tọ́ọ̀dì èlò ni ọ̀padà kú sí ọ̀padà almost two million àbí náà wọ́n á ku wà ńlẹ̀ wà yẹn jẹ́ fifteen àwọn mẹ́rin náà bẹ́ẹ̀ pé fifteen yẹn àwọn márùn-ún mhm. àwọn márùn-ún àwọn márùn-ún ọkùnrin ọ̀hún méjì ọkùnrin kọ̀ọ̀kan ọ̀hún méjì méjì obìnrin kan yóò ṣe ni yóò mẹ́yọ̀ kan àyà ìpè ní ìpínlẹ̀ yìí nílò nípìnlẹ̀ ta target ayọ̀ sáyẹ́nsì ni. Science five science five ayọ̀ ayélujára jẹ́. calculator ẹ́n no kò lọ bẹ́yẹn sorry times fifteen times fifteen ẹ̀hẹ́n ó yá. nine hundred and ninety nine thousand ayọ̀. almost one million. àyà iye tó máa jẹ́ pin tiwọn yẹn àyà àwa bírèkì ẹ̀ sọ́nà mélòó ọ̀nà márùn-ún ẹnìkọ̀ọ̀kan wà mú ọkùnrin méjì ọkùnrin kejì ó méjì obìnrin ó mú kíni ó mẹ́yọ̀ kan bí five eh, five eh, three million ṣe kò sì parẹ́ rí pé nǹkan tó kù bíi one naira thirty naira mélòó ìyẹn à ń kakú mọ́ ayọ̀ má ti pín ogún yẹn nìyẹn náà nọ́mbà four. Uh-huh. Number four. Ẹ̀yìn fi ta nílẹ̀ ìyá ìyá àti ìyá bàbá àná ń pè ní jádà ìyá ìyá àti ìyá bàbá pẹ̀lú ìyàwó àti àwọn ọmọ ìyá lóbìnrin mẹ́ta àti àwọn bọ̀dá tó jẹ́ ọmọ bàbá méjì náà kò sówó ń bẹ́ àbí four hundred thousand lóòótọ́ ni ẹ fi lẹ́ ìyá àyà ìyá bàbá àti ìyàwó àwọn ọmọ ìyá lóbìnrin mẹ́ta àwọn bọ̀dá tọ́jọ́ ọmọ bàbá méjì náà àkọ́kọ́ hajjibo ló ṣẹlẹ̀ ń bí àwọn tí wọ́n gba tẹ́gbẹ̀ẹ́ pé wọ́n ní jogún ló ṣẹlẹ̀ ń bí wọ́n láwọn ọmọ bàbá lọ́kùnrin méjì hajjibo ṣẹlẹ̀ sí wọn ta ló gbá wọn dànù àwọn sísá wọ́n jẹ́ baba, bàbá àbí ọmọ ìyá ọmọ bàbá wọ́n lè tì wọ́n dànù torí pé kò sọ́kùnrin láàrin wọn. àwọn ọmọ ìyá ọmọ bàbá ń bí wọ́n lè tì ọmọ bàbá torí pé àwọn ọmọ ìyá ọmọ bàbá níbi ọkùnrin ni wọ́n obìnrin ni wọ́n. tí nǹkan bá tẹ́kù yóò dọ́dọ̀ ọmọ bàbá náà fani hajjibu ṣẹlẹ̀ níbi gbogbo ọ̀tọ́ wọn bí kò sẹ́ni tí hajjibu ṣẹlẹ̀ sí. ok bó láti wá pín àwọn ìyá àyà méjèèjì ìyá àyà àti ìyá bàbá èrè làwọn gbà. wọ́n ní bá wọ́n ní bá sí nítorí kíni. afwan hajjibu ṣẹlẹ̀ hajjibu nùsọ̀nù ṣẹlẹ̀ sáwọn náà kí ló fà á torí pé òkú láwọn ọmọ ìyá tán ju ẹyọ kan lọ one over six ní oṣù ẹ̀ kó ogún ìyá náà lógún ìyá ìyá nílùú bí one over six. àmì èjì náà jọ pin ayọ̀ ìyá ìyá àti one over six. Naam. Ah, ìyàwó ń kọ́ kí ni àwọn àgbà ẹ́n one over four kò fọ́mọ àwọn ọmọ ìyá lóbìnrin mẹ́ta ń kọ́ kí làwọn gbà two over three nítorí kí ni torí pé a kọ̀ jẹ́ ọ̀kan lọ kò dẹ̀ sí ọkùnrin pẹ̀lú wọn kí ni àwọn bọ̀dá tọ́jọ́ wọn bàbá ó gbà tó bá ṣẹ́kù kí là ń pe orun táwọn fẹ́ jẹun ogún táwọn fẹ́ jẹun kí náà ń pè é tààfíìb àwọn eléyìí tó ní èyí ń kọ́ forod fard asabu forod làwọn jẹ fard nam asinu masala yìí ẹ ló ó jẹ twelve twelve ní ó jẹ pínlẹ̀ náà àwọn ìyá àyà mélòó làwọn jẹ one over six ẹ wọ́n jẹ two kò dé nídìí tí wọ́n kàn múlẹ̀ ọkọ̀ kan náà ni ayọ̀ ìyàwó one over four ẹ three ìyàwó jẹ àbí àwọn àwọn sísá mélòó làwọn jẹ eight làwọn jẹ àwọn mélòó ni wọ́n. àwọn mẹ́ta àbí wọ́n sì fẹ́ jẹ nǹkan mẹ́jọ sábàá gbogbo nǹkan yìí mẹ́rin ní padà kú sí thirteen àgbẹ̀ nǹkan ò tiẹ̀ tí ìtọ́ àwọn tí <laughs> ẹni tó jẹ́ step brother ò lè jẹ́ kíni ò lè jogún mọ́ a wá divide four hundred thousand yẹn pẹ̀lú pẹ̀lú thirteen kéde pẹ̀lú twelve mọ́ àyè wa èlò ni wàá fún wa èyí lẹ pé ten thousand two hundred and fifty six naira lẹ́yọ̀ kọ̀ọ̀kan àbí àwọn tó ń jẹ méjì rẹ̀ ń kọ́ times two àwọn tó ń jẹ méjì ẹ̀ times two. okay twenty thousand seven fifty nine. Any through four hundred thousand divided by thirteen. Thirty thousand seven hundred and sixty nine naira. Now, àwọn ìyá ìyá táwọn jẹ two, iye yẹn times two làwọn jẹ. àwọn èjẹ ti sí one thousand àbí five hundred and thirty eight pé yẹ pé ní àtúnú wọn sára ìta bá wọnú yẹ yóò tún lọ jù báyìí lọ ṣùgbọ́n àfẹ́ gbéra lọ jìnnà kọ́ bá dàrú. náà ìyàwó tó jẹ́ wọn ló ra fọ́nkọ́ iye yìí times four. ó gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. ok divided times three àbí àyà ó jẹ́ ninety two thousand two hundred and seven naira bí àwọn sísà táwọn jẹ eight ìyẹn pé nọ́mbà yìí times eight àbí èlò ló máa jẹ́ two hundred and forty six thousand one five two àyà tí ẹ bá sí mẹ́tẹ̀ẹ̀ta ẹ rí i pé yóò kú sí four hundred thousand tí a sọ náà ẹ sí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ eléyìí ni àlàyé lórí àwọn iṣẹ́ tí a gbé fúnra wa a sọ fúnra ń jọ pé káwa náà gbìyànjú ká máa ṣe fúnra wa náà. iná ìmọ̀lọ́gbà bá gbéra wọnú. <laughs> náà ẹ̀ka ṣe tẹ̀sí ìhùwà asìlùmọ̀tálà yẹn almuhim bí àṣẹlẹ̀kùn ẹ̀ gẹ́gẹ́ bí lẹ́bù wa àti àwa náà bá jókòó fún ara wa bí a ọlọ́dọọdẹ ni àbí akóra wa jọ ká máa mọ̀ mọ́sálà wa ká sì máa sọ́fẹ̀ fúnra wa ní tí ó wa láti máa yanjú irú àwọn iṣu báyìí ó gba ká practicalize mo tó máa ń bi calculation irú bí tá a dé ìsìn tá a bá fẹ́ mú síwájú kí ni àwọn títí wọn lọ yìí ó ní ìpè tá a tún gbé sí láì ṣètò yóò àti lùmọ̀ṣẹ́ alágẹ́bàdé sí ti àkọ́kọ́ yìí náà kọ́lọ́mà sùfàánà wa tààlà kí ó ṣe àgbọ́yé rẹ̀ rọrùn fún wa. àwọn ọmọ tẹ̀síwájú nínú hadithi tí à ń balọ̀ lábẹ́ báàbù yìí náà hadisi Usama bin Zaid hadisi Usama bin Zaid òní afẹ́ka fúnra wa Usama yìí jẹ́ ọmọ Zaidu tí Ànábì mú lọ́mọ kọ́lọ́n tó sọ di èèwọ̀ ìmọ̀ múyẹn lọ́mọ ìmọ̀ sọ̀yàn di ọmọ Usama yìí ló gbé ọlọ́nàbà muhammad sàṣọ́lá sọ pé ní làyẹ́rìsọ lè mùsùlùmí olùkáàfẹ́ mùsùlùmí ò lè jogún kẹfẹ́rí ẹ̀kọ́ aṣọ fúnra wa ń jọ o pé nínú àwọn ọmọ wa ní olùhìr àwọn kẹtọ́ máa ń kọ́ díyàn bí ogún òní ìkìtìláfù dín bàbá onírọ̀bíyà oníwàyẹ́múnẹ̀ẹ́rù ṣàkóso mìíràn mìíràn sí àwọn nǹkan ó máa kọ́ díyàn ká máa jogún wáhídà tó ń min ìlà lè sáláàtì ìkan nínú àwọn ìdí mẹ́ta yìí onírìkún wà kọ́tìlún wákìtì láàfùdí ní ríkún ìjẹ́rú ẹrú ò lè jogún wọn ò lè jogún tiẹ̀ náà wà kọ́tù pípáyàn téèyàn bá pẹ́ ni tí ó jogún rẹ̀ tó sì mọ̀ fóun ló pa àní fún lógún ẹlẹ́ẹ̀kẹta ni wákìtì láàfùdí ní tẹ́sìn bá ti yàtọ̀ ìyàtọ̀ ẹ̀sìn kò ń jẹ́ kéèyàn jogún lápèjúwe mùsùlùmí tó fẹ́ kọrin yó lóbìnrin tíyàwó rẹ̀ wá kú pé yóò jogún irú hajibu onu ẹ́ hajibu kọ́ náà ń pè yín o ẹni tí ó jogún tó kọ́fà náà ń pè ní hajibu èyí ò tiẹ̀ jogún jẹ tẹ́lẹ̀ mọ́ níwò náà ń pè yín o kéde kíni tẹ̀sí hajibu ojú mọ́ni òfin yàtọ̀ sí hajj mi pé ẹni tí wọ́n ṣe hajj bù ẹ̀ ó lẹ́tọ̀ọ́ tó gùn ọ̀gá kan kọ́ fa rẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá dé pé mọ́ni òkan ló ṣẹlẹ̀ sí ológun gbà kódà kó jọ́ mọ òkú láyé sùlù mùsùlùmí káàfìrọ̀ mùsùlùmí ò ní jogún kèfèrí bí wọ́n bá ní kèfèrí lẹ́gbẹ̀ẹ́ bóyá ya ẹni ni àbí bàbá ẹni abọ́mọ ẹni tó ní property tó pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ kò ní jogún bẹ́ẹ̀. bákan náà wàlá yẹ́rìsù lè káfíìrù lè mùsùlùmá kẹfìrí náà sì ní jogún mùsùlùmí. ọmọ tó bá ti fún fẹ́ǹsì tí bàbá rẹ̀ bá kú tán yòókù bá ń jogún òun ní àgbà bẹ́ẹ̀ o torí pé ìsayé ara wọn máa ń bí ẹ̀sìn. wọ́n lè jọmọ́ bí lọ. ẹ̀yẹ pé kéèyàn fẹ́sìn náà kó lóun ṣe ní <laughs> lágbára ni o man baddala dinahu faqtulu ẹni tó bá ṣéǹjì ẹ̀sìn ìdájọ́ rẹ̀ ìdájọ́ tó lé nínú ẹ̀sìn wa ni aṣọ tata o kàn mọ̀ kúnlẹ̀ àyàfi kó jẹ́ pépínlẹ̀ rẹ̀ kò ń ṣe mùsùlùmí lóko àwọn jẹ́ pé ìpínlẹ̀ mùsùlùmí tó wà láàrin wọn gbogbo náà jẹ́ kèfèrí ọlọ́run ṣàánú ó ṣe kí ni èmi wàá ní jogún èyí tọ́lọ́run ti fún ní dáadáa ogún ẹ̀sìn tó jẹ ó ṣe kí ni ó ju gbogbo property tó yẹn ń fi ilẹ̀ lọ. hadisi alimami bukhari àti muslim àwọn náà ṣe kí ni ẹ̀nà gbà wá. hadisi ẹlẹ́kejì hadisi abdullah bin amur. ibn al-Aasi radiyallahu anhuma kọ́nà kó bá yọ́nú sọ àti bàbá rẹ̀ wọ́n lánàá bí wa Muhammad sọ́lá ó ní la yatawarasu ahlul millatayn àwọn ẹlẹ́sìn méjì eh, ní jogún ara wọn ìtumọ̀ pé ẹ̀sìn ti yàtọ̀ náà eh, ní jogún ara wọn. rawahu ahmad imaamu ahmad gbà wá níbo ẹ̀wọ̀n ti gbà wá nínú musnad wọn. wal arba'a àtàwọn tani àtàwọn mẹ́rin àbí ìmọ̀ mọ́lìkì àti ìmọ̀ ṣàfi àmọ́ mẹ́rin ni àwọn mẹ́rin ni tó ń sọ ana àtàwọn mẹ́rin illa tìrìmìdì yá àyàfi mọ́mú tìrìmìdì nìkan ni ò gbá wa ayégbọ́n mélòó náà gbà wọn àwọn mẹ́ta yòókù فانت ني اصحاب سنن او متى ابو داود النسائي في ابن ماجه رحمه الله جميعا واخرجه الحاكم امام احكم هناك بابا نقول انا تجيبها ننوى المستدرك بلفظ اسامه ما قالوا gbólóhùn tí Usama fi gbá náà fi gbà wá ọ̀rọ̀ wa nàfà iyú haditha Usama tàbí azalamu ẹni bẹ́ẹ̀ náà hadithi Usama tà kọ́kàlẹ̀ kan alimamu nàfà ìgbà wa pẹ̀lú láfúlù tàdísì ẹlẹ́ẹ̀kejì kí náà àdísì ń kọ́ wa ẹni alukọ́ọ̀lù sahih ẹni ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù min akwali alil ilm nínú ọ̀rọ̀ àwọn àfa ẹ̀sìn fáwọn bá wa sọ káyà lólè ẹ̀yìn wọn kó àwọn máa tán jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa láwọn àfa kó máa wọ pé àwọn santa kó hadith náà ń sọ o àwọn yóò sọ àfa o àwọn onísọkúsọ ojúmọ́ kan ìsọkúsọ kan ni kọlọ̀ǹkó ṣàánú wa àwọn àfa ẹni tó rinlẹ̀ lọ́dọ̀ wọn tó lálàáfíà jù tó tẹ̀wọ̀n. أنه لا توارث بين المسلم والكافر ìjogún ara ẹni ò lè ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kèfèrí wàlá òbílẹ̀wàlá a ń gbọ́dọ̀ àgbọ́jẹ́ pé ìtura ẹni lè ṣẹlẹ̀ lápèjúwe kí mùsùlùmí tú ẹrú kan lẹ́sìn kó dọmọlúàbí ṣùgbọ́n ẹrú yẹn kèfèrí ni ọ̀dọ̀mọlúàbí àbótúnlẹ̀ mùsùlùmí kọ́lọ́wọ́n jarí àpàdà sí ìbúrú bá di kèfèrí nígbà tí ó bá kú bá kú lórí kúfùrù àwa wò ó tó lọ́mọ kò lọ́mọ tó níyàwó kò níyàwó kò lẹ́bí ó sì ní property ẹ̀pinnu tá a ti kọ́ náà tá a ń gbàjogún lẹ́ni tó bá tú okùn ẹrú lẹ̀ sábà lẹ́ni tó jogún ẹni tó jẹ́ ẹrú tẹ́lẹ̀ o kò jẹ́ ẹrú mọ́ nísìnyí o ṣùgbọ́n àwọn ìtìbárù màkà nà ẹrú ni tẹ́lẹ̀ àbí kó tó dọ̀mọ́lọ́ àbí ẹni tó tú ẹrú yẹn lẹ̀ òní ó ti kí ni òní ó jogún rẹ̀ àwọn ẹni tó tẹ́rú lẹ̀ ó mùsùlùmí ẹni tó tú lẹ̀ tó dọ̀mọ́lọ́ àbí tó padà á tí ò ní ẹni tí jogún ẹ̀ ó jẹ́ kèfèrí nínú àfàtà ni inú bẹ́ẹ̀ tí wọ́n ṣe yàtọ̀ ń sẹ́ kọ́yà tó jẹ́ pé òun ló túlẹ̀ tó jẹ́ àlèmọ́tík lọ́kùnrin àbí mọ́tíkọ̀ lóbìnrin pé kò ní jogún ẹ̀ wàhálà wà lẹ́bi àléyìí àkìsàrò lẹ́rìlàmà fíìmù yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà dúró lé lórí pé ẹni tó bá tó kún ẹrú lẹ̀ àtòun àti ẹni tó túlẹ̀ ń tẹ́sí wọn bá ti yàtọ̀ kò sí kíní kò sí jogún láàrin wọn mustadillina bi hadithi al-bab hadithi tá n kà fún abáàbò yìí hadithi usama yìí àti hadithi abdullahi ibn amr náà ni wọ́n fi ṣe ẹ̀rí. wa huwa madhhab al-a'immati thalatha ilé yìí mọ́sáábà àwọn àáfàá mẹ́tẹ̀ẹ̀ta àáfàá wo àti mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ń sọ àti tábàkà síwájú. Si wọ́n ní wà riwayatul ukhra anil imam ahmed àti ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mọ́mọ́ amadu ní ayé pé ọ̀rọ̀ mọ́mọ́ amadu kèése kíni kèése ọ̀kan lórí mọ́sálà yìí àwọn àfáwọn náà mẹ́ta tó wá kù alimami abu hanifa amalik àti mọ́mọ́ shafi imam amadu lọ́rọ̀ méjì ọ̀rọ̀ kan ó papọ̀ mọ́tàwọn mẹ́tẹ̀ẹ̀ta ayé pé kan ìkejì dé kíni ó yàtọ̀ ètò mọ̀ rẹ́rìn sí ó ní àwọn abanijẹ́ tí wọ́n nìkan ṣe àfọ́ onísọkúnsọ tá ń sọ lẹ́nu nínú tó tó ń sọ sí pé Muhammadu bin Abdul Wahab ó dá gbogbo àwọn àyímọ̀ mẹ́rẹ̀ nínú ó wá gbé mọ́fẹ́ àbí ẹlẹ́ẹ̀karùn dé ẹgbẹ́ àwọn mọ́mù gan sọ fún ẹ̀dá mọ́fẹ́ àbí ẹlẹ́ láyé wọn ètò kálukú wọn sọ náà ni pé Imam Shafi'i ní ìsàsọ́ al-hadith fáwọn mọ́fẹ́ àbí fádìsí bá ti rinlẹ̀ mọ́tí àbí mi nu Imam Malik kí làwọn sọ ẹni kullun yukhadhu min kalamihi wa yurad gbogbo yẹn láàlé gba ọ̀rọ̀ rẹ̀ tó bá bá mu tó bá bá mu á dá padà sí illa sahiba hadhal qabr ọwọ́ yushiru ila qabri rasulillahi sallallahu alaihi wasallam ìmọ̀mù ti ń nẹ̀ka sí sáré ànábì ẹni tí máa ń sọ̀rọ̀ tá à ní dá padà rèé níbo ló ti dá mọ́tẹ́ àbí lẹ́mẹ̀ kòkòrò sí mọ́tẹ́ àbí rẹ̀ àbí. ìmáàmù Abu Hanifa a ní àwa ẹ máa wo tẹ́ ẹ máa gbọ́ lẹ́nu wa dáadáa wàyí nana nàkúlù ṣe àlìyáwó àlefàn kálónì wà náà rí jìn àní òkàdà tó bá dọ̀la ká bẹ́ẹ̀ kíni ẹni tó bá padà rẹ́ rí kò sọ pé ní tábà ti sọ náà lábẹ́ gé àwa la tó ṣe fàtiwá <laughs> àwọn ọmọ yìí ò sọ báwọn ìmáàmù ahmed ti ẹ̀sọ́ tó lágbára ẹni látùkọ lídì ní ṣe ni wà láàmà líkà mọ́kọ́ ṣe bá ní mọ́lìkì wà láṣàfẹ́ ìyá wà láṣà orí ìyá tó tọ́ lọ fàkúfú min haifu akàfú títí tó ti múlẹ̀ yìí ti mú ti ìmáàmù ahmed ajibtu sọ́wọ́n ṣe mí lémo lèmọ̀n arọ́fà ìsìnẹ́ẹ̀dá fẹ́ntó mẹ́sẹ̀ ní bọ́rọ̀ ṣe wá wà sí hátà tó sì rí bó ṣe rinlẹ̀. súnmọ́ yàda àhà lẹ́yìn ìgbà yóò wá jù ú lẹ̀ lè kọ́ lè ṣe sùfìyànù sáré gánà ìlú àpèjúwe sùfìyànù sáré ẹkùn <laughs> tí ò sí rẹ̀ mí túmọ̀ pé tí ọ̀rọ̀ bá rinlẹ̀ gan bí sùfìyànù sáré de tóun ọ̀ gbọ́dọ̀ ju ẹ̀rí lẹ̀kọ́ lọ́tẹ̀lé sùfìyànù ká níbo ni wọ́n ti gbé ìfẹ́ tẹ̀lé mẹ́sì àbí ṣùgbọ́n gbogbo wọn pátá lé ní ìṣíwájú wa ìbùsọ̀rọ̀ àti ká ìmọ̀mù mọ́lìkì ọ̀rọ̀ wọn ló tẹ̀ wọ́n bí ìmọ̀mù ṣàbọ̀ wọn ló tẹ̀ wọ́n bí bólú tún náà ṣe ń ṣe nu ẹwà fáyín sí gbogbo wọn náà ń gbé wá ìwọ sọ pé gbogbo ìmọ̀mù náà ti dànù ẹ tẹ̀tẹ̀ pé ẹ̀tẹ̀lé onísùnà náà kó gbogbo àfa àmàrà ní tá àfa ti lò àwọn onísùnà ń tẹ̀lé. àwọn àfa wa ìtàn sọ rèé o irú mọ́sálà yín sì ń pé àwọn àfa gbà pé tẹ́sí bá ti yàtọ̀ láàrin ẹni tó tó ẹrú lẹ̀ àti ẹni tó tú lẹ̀ kò sí jogún mọ́ àfa mẹ́rin náà sọ àwọn àyímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta Malik Abu Hanifa àti imamu Shafi, a ní riwaya kan wà imamu ahmadu náà bẹ́ẹ̀ a ní ralkan islam akọwa rọ́ọ̀bìtọ̀ a nítorí pé okùn tó yí ju okùn islam ni o ẹlòmíì máa ń pààyàn lẹ́rìn yóò máa ṣe tí ò dáa pẹ̀lú àwọn ẹbí rẹ̀ yóò ta ah, òun fẹ́ kókun ẹbí jáde <laughs> okùn yóò fúyẹ́ islam tó ní aṣẹ ẹbí pọ̀ òun náà ló ní àgbọ̀dọ̀ bá wa ṣe tí ò lé kíni tí ò bá mú ààrẹ ní tí ó jẹ́ kẹfẹ́ nínú ẹbí tani kẹbí mọ́jà káàdì súnmọ́ bá ti ní í ṣe náà ká má dáadáa hmm, a nífẹ̀ẹ́ ara bá wọn ọlọ́ni lásàǹfà òkun kò lè ṣe yín láǹfààní arhamukum ọkọ̀ ẹbí tẹni kó mọ́jà wàlá awladukum àbáwọn ọmọ yín yawma al-qiyamati yafsilu bainakum nkálukú lọ́lọ́tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmá ẹ̀sìn láti ń tẹ́bí okùn ẹ̀sìn ó yí à ń jẹ́ kókun ẹbí já bẹ́ẹ̀ là ń jẹ́ kókun ẹ̀sìn já ṣùgbọ́n tí mẹ́rin bá fẹ́ forí gbára wọn èwo là á protẹ́tì jẹ́ mọ́ fẹ́sí ni tọ́lẹ̀ mi lè máa òkà ah, ẹ̀yin náà wọ́n sì fàtí wá ní fóun tó báwọn bàbá lòun náà bí bàbá yìí náà ló bí kò wá ní jogún bàbá rẹ̀ ẹbí ó dàrú bá wọn ṣùgbọ́n tẹ́sí bá dàrú kọ́ ìyẹn ò jẹ́ wá lógún mọ́ ẹ̀yin náà yẹ láti gbà pé ẹ̀sìn náà ló ní amọ́dá ẹbí rú bọ́tá àgbọ̀dọ̀ afẹ́sìn náà tó ṣe pé ẹbí náà wá da ẹ̀sìn rú ìyẹn ò lọ bẹ́ẹ̀ a ń torí pé okùn ẹbí islam olóyi jù faifa sálà àzà ribatul muqaddas bayna al-qarabat fi nasab wọ́n ní okùn tó yí tó mọ̀ yìí tó jẹ́ pé tàtọ̀dọ̀ ọlọ́run òun ni tó bá ti já àbí tí nǹkan bá ti talù fakọ̀dé fúkìdá ti sílátù wà àlàkọ́ àwọn ìbániṣe tá à ń ṣe ò dọ́gba mọ́ tó bá ti tẹ̀sí ń bẹ̀ fàtàlá ti kú wà tọ̀rọ̀ bí tọ̀tì kọ̀rọ̀ bá ti fàmọ́nà á àtàwárò ìyẹn pé okùn ẹbí náà ó ti ó ti já òun kọ dí ìjogún ara ẹni tó kún ẹbí tẹ̀sí ó yí gan àti gbọ́dọ̀ pàtàkì rẹ̀ tọba ti rí ẹlẹ́sìn rẹ̀ ta lọ rí ìjọba ọmọ ìyá rẹ̀ àti ara ń tàn wí náà níbole ti mọ́ra yín rí ìwé òfà àti fúlàní níbole àti papọ̀ ẹni ká kúkú máa lọ lú wọn <laughs> tó wáyé pé mùsùlùmí ní ń kọ́ ẹlòmí máa jà fún okun ẹbí tèdè kí àwọn oníkíní kan àwọn oníkíní kódà wọ́n yẹ pé ẹni tí ń jà fún wọn kèfèrí ni wọ́n ti fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ pé mùsùlùmí ẹgbẹ́ ẹni tẹ́kíní ní gbógun tì bẹ́ẹ̀ náà ní ìdàkejì náà nkálukú ààrí tó kún ẹbí tẹ̀sìn rò mọ́ ẹ̀rí kódà kó lórí wo yàrá pé òun náà máa protẹ́tì ti ẹbí ti èdè pawọ́ tí ìran ẹni rinu lọ́dọ̀ wa a gbọ́dọ̀ mọ pàtàkì ẹ̀sìn wa gbogbo tá a bá ti rẹ́ lẹ́sìn wa à ń kọ́ mọ̀ ya wa lárí a sì fẹ̀sìn wa ṣe fáàrí nígbà táwọn yẹn ń ṣe fáàrí pẹ̀lú ran wọn kaná ẹni ìṣáájú àwọn náà fẹ́ ṣe fáàrí àwọn yẹn ń lo àwọn ìdílé tó lágbára táwọn yẹn mọ̀ fá ìdílé báyìí mo ti wá ẹnì bẹ́ẹ̀ kan mọ̀ pé ìdílé tẹ́ ti wá ní tòótọ́ ṣùgbọ́n okùn kan tún yí jù bẹ́ẹ̀ lọ ló bá fọrin sẹ́nu pé àbílí ìsìlá mọ̀lá àbálẹ̀ ìsìwà o ìbáfúta kàrú bìkọ̀ ìsìn àwòtẹ́mí mi ìzáfàkàrú bìkọ́ ìsìn àwòtẹ́ mi mi ó ní ìsìláàmù bàbá tèmi láàbàlì ìṣèwà ó ní bàbá mi tó ti jù lọ ìzáfàkàrú bìkọ́ ìsìn àwòtẹ́ mi mi ìzáfàkàrú bìkọ́ ìsìn àwòtẹ́ mi mi nígbà táyẹ̀ bá ń fi ìdílé kọ́ìs nínú ìdílé tó gbajúmọ̀ láti gbàjà ìlíyàwó gan òní ìdílé kọ́ìs nígbà táyẹ̀ bá fi ń ṣe fáàrí àbí ìdílé tẹ̀mím pé ana tẹ̀mímì tá ọmọ wa ní <laughs> àwa tẹ̀mímì arúgbómọ́sá àwa báyìí báyìí báyìí ìsìláàmù lè yóò fi ṣe fáàrí àwọn èèyàn gbé ìsìláàmù sẹ́gbẹ̀ẹ́ sí ní tọ́ba tẹ gbọ́rọ̀ ẹ̀sìn sí nǹkan yóò gbadànù wọn kẹ Yorùbá ni mí tọkàntọkàn hẹ́ẹ̀ ó tètè ṣe kí ni ó tètè sọ̀rọ̀ nìyẹn nínú ìtìlẹ̀ Yorùbá náà mọ̀ wo ẹlẹ́yàmẹ̀yà o láàrin Yorùbá náà látọmọ fún wa wá ẹ wá tọrọ ìyàwó aráàlú ò lẹ́yìn ẹnu tí o bá ní tòótọ́ ṣùgbọ́n ìlú yín yẹn àgbà yín. gbogbo okùn tó fàápọ̀ yìí okùn tẹ bí okùn ti ìran ti dè èyí tó lágbára ju wọn lọ dín ní okùn tẹ sí. báà nífẹ̀ẹ́ kó já. wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ kejì tó wà lọ́dọ̀ Imam Ahmad òun gan ló tẹ̀wọ̀n jù ó ní pé fàyínà kúfọ̀rọ̀ là yẹ múnà tàwárò sàbẹ̀lẹ̀wàlà pé ìjẹ́ kèfèrí ẹnìkan kò ní kó má jogun ẹnìkejì tó wáyé pé ìkan tó ra wọn lẹ̀ ọ̀rọ̀ kejì tí mọ̀ Ahmadu sọnù ìyẹn pé téèyàn bá tún yẹn lẹ́ ń sìn ló pẹ́ sẹ́ni iṣẹ́ túlẹ̀ padà di kèfèrí tó wáá kú tí ò lẹ́ni tí ó jogun ẹ̀ ọ̀rọ̀ kejì tó ti tẹ̀wọ̀n lọ́dọ̀ mọ́ Ahmadu wọn pé ẹni tó túlẹ̀ yẹn sì lè rí kíni yóò jogun ẹ̀rọ àdìsí ẹlẹ́ẹ̀kejì tá a sọ ó ní pé látàwárù sàbẹ́yìn àlìmí làtẹ́yìn kàfìràtẹ́yìn àwọn tí ẹ̀sìn wọn náà yàtọ̀ tó jẹ́ kèfèrí àwọn méjèèjì kèfèrí ni wọ́n o ṣùgbọ́n ọ̀nà tó ń gbà ṣe kèfèrí ẹ̀ dégínní ó yàtọ̀ kánà ní jogún ara wọn. falau kana ahadu alqaribain yahudiyan a ní ìkan nínú àwọn ara wọn tí kan wá jẹ́ yahudi wàlkórí ibùl àkàr nasara níyàn ìkẹjẹ nasara ọkọ jẹ́ yahudi ó bá fẹ́ kọrin yó ẹni ọ̀ní jogún ara wọn fàlá tàwárò sàbẹ́yìn náà mọ́ lẹ́kìtìlá fìdín bẹ̀yìn náà mọ́ kí ẹ̀sìn tiwọn náà ti yàtọ̀ ọ̀ní jogún ara wọn bó yẹ pé ní ìkìláàfù wà lórí mọ́sálà yìí wá padà ṣàlàyé fún wa. bákan náà fìlhadìsẹ́yìn إثبات أصل التوارث بين الأقارب أني ìfihàn ilẹ̀ fún wa pé ẹbí nínú tí èèyàn máa fi ń jogún ara ẹni ما لم يمنع من ذلك مانع من موانع الإرث gbogbo àtàrí kankan nínú tó lè kọ díyàn láti má jogún ẹ rí i pé àwọn àlàyé tá à ń ṣe fúnra lẹ́ẹ̀kan náà pé bọ̀dá bọ̀dá Eh, àǹtí ọmọ ọmọ gbogbo ẹ̀yẹn níbo lẹ́ni jọ sọpọ̀ kí ló sọ wọ́n pọ̀ ẹbí ni. bákan náà anna al-kufra anna al-kufra ìṣe kèfèrí sọ́lọ́ ahadu mawani al-irf ma'a wujudi sábàbẹ̀. a ní nínú tí ìmọ̀ ń kọ díyàn kéèyàn jogún ni kódà bẹ́ẹ̀ yẹn ti sábàbí ẹ̀ sábàbí ogún mélòó ni mẹ́ta ìjẹ́ lọ́kọláya àbí arí sábà wípé ọkọláya ni wọ́n o àti sábà bí àbí torí pé tó yẹ kéèyàn jogún nu ṣùgbọ́n kan jẹ́ kèfèrí kan jẹ́ mùsùlùmí tó ti bá délé sábà bí kò sí kíni mọ́ kò sógun mọ́ lágbójú èèyàn kẹ́kọ̀ọ́ sí ó fi ìyàwó lẹ̀ ó fi ìyàwó lẹ̀ ìyàwó jẹ́ yẹ̀wùdíyà ó fi ọmọ ọmọkùnrin méjì ọmọ ọmọkùnrin kan jẹ́ mùsùlùmí kejì jẹ́ nàṣọ́ra bó láti kógun mùsùlùmí yẹn nìkan ni àbí èlò ní wàá gbà gbogbo gbogbo ẹ̀ àlàáfọ́ bá tóbi kíni yẹn bìnẹ́s àìpẹ́ ìzà farada ahaduhum nínú àṣàbùlà àfọ̀ bìnẹ́s àbí sábà ní tó dá dónú wọn. yóò gba gbogbo ogun ni ìyàwó tó ní yẹn ń kọ́ àníkàkó torí ẹ̀sìn ti yàtọ̀ ọmọ ọkùnrin kejì ń kọ́ àníkàkó ẹ̀sìn ti kíni ẹ̀sìn ti yàtọ̀ ayọ̀ bẹ́ẹ̀ láti mọ̀ pé ní ìṣẹ̀láfù dín nínú tí ìmọ̀ ń díyàn ní ogun ni bákan náà anal akidata islamiyya ẹ̀ka mọ̀ pé akida islam akwa mi rọ́ bí tọ́tù nafag kọgbọ́ o àkídà àdìsọ́kàn wa ìgbàgbọ́ wa ó lágbára ju kíni lọ ẹbí òyìnbó ní okùn ẹbí yìí ó yí àbí òyìn tó tọ́ ó yí o kéèyàn mọ́ bẹ́ẹ̀ bí jẹ́ o Islam bùkátà kátẹ́bí ṣe ṣùgbọ́n okùn ẹ̀sìn tó ṣe kíni ó wà akwa ẹ́ mìíràn bí tọ́ ti nẹ́sà awárí méjèèjì dórí ẹgbẹ̀rẹ̀ àwọn ẹwà lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹbí lọ báyìí ẹ̀sìn lọ báyìí èwo là èwo là ọ̀sìn lérí méjèèjì ṣe pọ̀ ẹbí ó sì fẹ́ tẹ̀bá fún tẹ̀sìn kí ló ń ṣe jẹun ẹ̀wò là á protect bẹ́ẹ̀ ayọ̀ torí pé tẹ̀sìn tún yìí ẹni pé àtọ́ súnmọ́ ni lẹ́bí jù náà ta ni òbí ẹni ni nígbà tó bá gbé ń tó takò rọ́bì tọ́tìlà àkídà wa ìsopọ̀ tàkídà kí lọ́nà ní sọ ọlọ́ni wa ń já àdáàkà subhanallah ẹ̀rí kúrò àti gbọ́dọ̀ yẹn wa. ẹlòmínì ẹ̀kan fọ́ọ̀sì mi ni ah, fọ́ọ̀sì ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ àní fún ẹ lówó sùn ìyẹn ò tí ì ti jihadu ẹgbẹ́ kẹ́lí ohun tí kọ́lá sọ ń já bá sọ di kíni ogun àlá àǹtúṣírí kàbí àwọn tí ká tẹ̀lé jù lẹ́yìn ká nìyẹn o pé ọba fọ́ọ̀sì ẹ pé bọ pẹ̀lú mi máa lé ibi tó mọ̀ pé rabitatul aqida huwa aqwa min rabitati an-nasab ọlọ́run sọ fún wa níparí suratul mujadila la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hada Allaha wa rasulahu ọlọ́run náà lè rẹ́ni tó gbọ́ náà wàgbọ́ àtọ́jọ́ gbẹ̀yìn kó wá máa mú ní ọ̀rẹ́ kò rí kó sùn wọlé wọ̀de ṣé kó tó bá ti rí wọn kò tí ì gbádùn tó ayé pé tó lọ mú lọ́rẹ̀ kòríkòsù yìí mọ̀ ní àádọ́mọ́ha wà rọ̀sọ́là ẹn tó gbógun ti tọ́nà àti tòjíṣẹ́ ni ọlọ́ni wàláwọ́kánú àbá àwọn kọ́ra kó jẹ́ bàbá wọn ìyẹn kí bàbá rẹ̀ bá jẹ́ kọrin yóò sí yóò mọ̀ tó gbogbo ẹ̀tọ́ fún o ṣùgbọ́n kò ní tẹ ẹ̀sìn rẹ̀ lórí bá fún torí pé rọ́bìtọ̀ ẹ̀sìn ó lé sí ó wà akọ́wá irú ẹ̀ wá nù sọ́látù tàwùbà náà kul in kana aba'ukum aw abna'ukum aw ikhwanukum aw azwajukum aw ashiratukum ẹ́ ọlọ́nkà gba àwọn nǹkan oríṣi mẹ́jọ nínú àwọn kẹtẹ́ yẹn wọn nífẹ̀ẹ́ ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ gbọ́lá fún wọn jìtọ́ lọ́ǹtà nábì lọ. náà ìyẹn pé àkídà ó yí ju okùn ẹbí lọ wà nìka ó yí ju kí ni lọ ẹ̀ káfẹ́ rẹ ni lọ ẹ̀gbẹ́ yóò tún yí tó ti ẹbí wálúwálá àbí ìtura ẹ nílẹ̀ fa'in fúkẹ́dátìlà àkídátú sákìdá bá ti pàṣọ́bù àbí sáàrá kìdá mọ́ ìfásọmọ̀tì ọ̀rọ̀ rọ́ọ̀bì tọ́tìl kọ̀rọ̀bà òpin ẹbí náà ti génu fàmọ́nà àtàwárò sàbẹ̀yìnáwó mọ̀ ìyẹn ni ó gígé ni ó fa dídí kíni ẹ́ àìmọ́jogún ara ẹni mọ́ so eléyìí nínú àlàyé tó yẹ ká gbóyè torí nínú ìlú wa irú bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti wọ́ra wọn àbí bí ẹ̀gbọ́n ò jẹ́ kí nìkan àbúrò jẹ́ bí ò jẹ́ yóò jẹ́ ọmọ ọmọ kọ́lọ́n kó sanu wá mẹ́ kó yà wá ya kúfúrù ṣùgbọ́n reality tó tẹ̀ láwùjọ tiwa irú ẹ̀ ti pọ̀ tó wọnú ẹbí tẹ́ mọ̀ pé eléyìí tiẹ̀ ti tún yàtọ̀ bóyá pínlẹ̀ ni bóyá lọ jọyìn àtọ́jú náà ló bá débẹ̀ sòkò yẹ káyọ̀ ẹgbẹ́ ilé ẹni tó bá ti ní property lẹ́pẹ́ ẹni tó jẹ́ kèfèrí ló lọ kú gbogbo ẹ̀yìn ó kú ẹ̀ mọ̀ wọ́n rán ni o káyọ̀pẹ́ ní mùsùlùmí sì ló kú òun náà ní débẹ̀ tọ́ba kan bò ní nǹkan pé a fún lẹ́bí ẹ̀ pé ọlọ́ọ̀ni táwọn ẹbí bá wá ẹlẹ́dẹ́ gíní ẹ lè fún ẹni kan lórúkọ ẹbí la fún òun kèsì lórúkọ ògùn mọ́ kọ́nà kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa jazakumullahu khairan وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين